ẹ̀yin tí àwọn wáyé ká àgbà ńlá yé gbogbo wa káàbọ̀ sórí àkọ́tì ètò yìí ètò wa ìrí ayọ̀ níkànnì ìkànnì tó jálé tó jáko lórí ètò yìí la ti máa ń ṣe àwárí ọ̀kan òjọ̀kan àwọn tí wọ́n ti balẹ̀ tí wọ́n ti lapa nídìí iṣẹ́ orí ìtàgé lónìí mo tún ti ṣe àwárí ìyá wa olóríire ìyá àdùnnú ìyá tẹ́lẹ̀ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn mo ti wá wọn kà lónìí mọ́mọ́ wa ẹ mo kọkùnrin mo kí obìnrin mo kọ́mọdé àmàkúlù yìí o hmm. yóò dà o ọkàn ẹwọ balẹ̀ lórílẹ̀-èdè yìí o a sì ní dààmú. ó kọ yín fáǹfààní àwọn tí wọ́n ń wòye fúngbà kọ́kọ́. orúkọ tèmi ni Bándélé Ọláyínká tí gbogbo èèyàn mọ̀ sí ìyá gbọ̀ǹkan hmm. olórí èmi mo jù yàn la mo kó pé. ẹ kó gbogbo ẹ pé yàwá ìyá gbọ̀ǹkan ìyá gbọ̀ǹkan níbo ni ìyá gbọ̀ǹkan yìí gan ti jẹ jáde. ẹ ṣe yẹkínní àjílẹ yẹkọ lọhùn bá ń forí jì ọ̀dọ̀ Yẹkínní Àjílẹ̀yẹ lórúkọ ti jáde. ṣé ẹ lè rántí iṣẹ́ tẹ ẹ ṣe ń gbà náà tó mú ìyàgbó nǹkan jáde. Ah, ó bẹ̀rẹ̀ látòrí kòtò ọ̀run kòtò ayé ẹran yóò ṣògbó ṣẹran kó ṣe nìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi gan-an ló kọ ìyàgbó nǹkan ti jẹ jáde ìyá bàbá àbáwá bíní léèrè abọ́sùgbòrò àṣèwádìí lẹ́nu àwọn olólùfẹ́ yín àwọn olólùfẹ́ yín ní ipa tẹ́ ẹ mọ́ sábà kó nínú sinimá àgbéléwò ipa bí àwọn àgbà àwọn ìyá mi àwọn ìyá tí wọ́n wọlé láì sílẹ̀kùn wọ́n ní ipa yìí sóun ló wù yín láti máa kó ni àbí ẹ̀kan wò pé àbí gbogbo ó ti yé yín nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ àwọn olólùfẹ́ yín náà ní ká béèrè bẹ́ẹ̀ pé àbí ìyá gan-an àbí ó sà ti yé yín màámi ẹ fi sọ̀rọ̀ àwọn olólùfẹ́ yín. ẹ ṣe èèyàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ yìí kó máa mọ̀ nípa gbogbo ohun tí wọ́n bá fi ṣe hmm. ohun tí wọ́n bá ti ní í ṣe nìyí wá pé ẹ ṣe báyìí o ó ń tọ̀hún lọ́wọ́ àmọ̀ bóun ṣe lè fi iyọ̀ àtọyìn sí tó lè dùn bó ti rí nù ẹ ṣe báyìí kì í ṣe ní tèmi ọlọ́run ó sì gbà fún wa. tọ yàwá o ṣùgbọ́n a ṣàkíyèsí wípé ipa bí àwọn àgbà àwọn àgbà lè máa ń sábà kó ẹ tí ì kópa kankan míì yàtọ̀ sípa àwọn àgbà. tẹ bá wà wò lẹ́nu jọ mẹ́ta yìí hmm. oríṣiríṣi ni mò ń dá o oríṣiríṣi bírà kì í ṣàgbà nìkan ni mò ń ṣe mọ́ o hmm. mò ń ṣe ìta ń ṣe márèèjì ń bẹ̀ hmm. mò ń ṣe ìyàkọ hmm. mò ń ṣe ìyá ìyàwó kò sí ohun tí wọ́n fi mí ṣe tí mi ń ṣe. ṣùgbọ́n ìyá wa pẹ̀lú pátẹ́ ń kó nínú sinimá àgbéléwò yìí àwọn ìpèníjà wo lè ń dojúkọ àti wípé àwọn ìyàwó làwọn ọmọ tẹ́ ẹ bí nínú yín kọ sí. tàbá ni a máa sọ̀rọ̀ nípa ìpèníjà eh, ojú rí o. Hmm. Gàǹbàrí ọjẹ díẹ̀ kéyìn ó tó pọ́n nínú gòrò. kábíyèsí ọlọ́run. Ah, eh, ẹ̀jẹ̀ àfààrin yẹn lẹ̀ torí ta bá ní ká dánú ilé tílẹ̀ ó fi iṣu tílẹ̀ ó fi mọ́ àní kúrò ńbẹ̀. bó tiẹ̀ ṣe bí ìkan ńbẹ̀ lára àwọn àpèníjà ìyàwó ẹ dákun ah. fún àǹfààní àwọn olólùfẹ́ yín ìpàdé máa sábà kónú sinimá o àwọn ìpèníjà wò lẹ dojú kan ńbẹ̀ ah. ìyàwó làwọn ọmọ bíbí inú yín kọ ti. <laughs> ìpèníjà wà o hmm. orí ńlára wà gidi lára wa o kò sí ẹ wo à ń ṣàgbà à ń ṣe gbogbo ẹni àánú ọlọ́run ní bá mi dùn o kábíyèsí ọlọ́run eh, torí wọ́n máa ń fi ojú mi rí àánú ọlọ́run hmm. ló gbé mi ró dàsìkò yìí hmm. ẹ wá rí inú àwọn ọmọ tí mo bí hmm. nǹkan náà nǹkan wà ń bẹ̀ tó jẹ́ pé ó ń lọ nílànà mi ó ń jó ó ń kọrin ó ń ráàtì kò sí ohun tí ò lè ṣe òun tiẹ̀ mú gbogbo ẹ̀ tán pátápátá ó mú lára bàbá ó mú lára àyà. Hmm. ọkọ yín náà ṣe olórí orí ìtàgé ni wọn. Ah, àgbà eléré ni kó tó di pé wọ́n ṣípò padà gbogbo ayé gan lọ́mọ wọn. Ah, ẹ dákun kí ló kọ wọn. ògùn wẹ̀yìn wò. Hmm. pa ògùn wẹ̀yìn wò. Ah, tí wọ́n sọ dòkúta nínú kòtò ọ̀run hmm. ẹyin olólùfẹ́ àwọn ọmọlẹ́rù kẹ́hìn gbádùn ìyàwó ìyàgbó nǹkan mama wa nídìí iṣẹ́ eré orí ìtàgé yìí yóò tó bí sinimá mélòó tẹ̀lé rántí pé ẹ ti kó parí. <laughs> ilẹ̀ rẹ o <laughs> ah, kò ṣeé dákọ̀ tán kò ṣeé wò tán hmm. ah, kò ṣeé wò tán ó pọ̀ ó ti pọ̀ gan-an ó pọ̀ hmm. hmm. eh, táwa lè lè pè lọ́gàá yín gan-an níṣẹ́ yìí. Ah, mo lọ́gàá mo kọ́ ṣáyìí ni mo kọ́ ni kì í ṣe pé fídíò sọ mí dọ̀gá mo kọ́ ni o ọ̀gá mi àkọ́kọ́ dúró ládìí pọ̀. ẹlẹ́ẹ̀kejì kọ́lá ògùnmọ́lá kọ́lá ògúnmọ́lá ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta oyin adéjọbí. bàbá wa oyin adéjọbí lóògùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ dákọ ẹ̀ wọ́n ti ṣípò padà. bẹ́ẹ̀ni. ìgbà tẹ́ ẹ wà lọ́dọ̀ oyin adéjọbí kí n mú mẹ́wọ̀n ó tó ẹ̀yin mélòó tẹ́ wà ń bẹ́ ń gbaná. àpọ̀ o àpọ̀ gan-an tí n lè dákọ tí n tiẹ̀ rí ẹlòmíì mọ́ rárá. Hmm. lára àwọn tó sì tún dé bá mi inú wọn ni àlàbí yẹ́lò hmm. àfọ olóyè dé hmm. àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlàbí yẹlò dé báyìí lọ́dọ̀ bàbá ni tàbá olóyè dé báyìí lọ́dọ̀ bàbá ni hmm. yaba lákòótọ́ nítorí àsìkò wa àfẹ́ gbẹ̀rẹ̀ wàhálà kò tó pọ̀ nídìí ṣe eré orí ìtàgé ọjọ́ wo lẹ́ máa rántí tínú yín máa ń dùn ọjọ́ wo lẹ́ máa rántí tó máa ń sọ ah olùwà kí ló dé tí mo yà sí ìdí iṣẹ́ kábíyèsí ọlọ́run ṣeun. Hmm. ọjọ́ tí inú mi dojú hmm. ní tí akọ́ṣekù tó ọrùn tó kọ jáde inú mi dùn bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ẹ̀ fojú mi rí inú mi dùn gan-an. Ah. inú mi dùn inú mi dùn. ọjọ́ òlẹ̀ a máa rántí tíṣẹ́ yìí tó bomi tútù sí yín lọ́kàn. ọ̀gá ah. hmm. ọ̀gá o. ọ̀gá hmm. o ọ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀ àsìkò yìí ǹjẹ́ wàá rọ́pẹ́ dá fọba tó ṣẹ̀dá yẹn àbẹ́ rọ́pẹ́ dá. yìí ọlọ́run mi hmm. ọba tó tóbi lọ́ba. kábíyèsí rẹ ọlọ́run. adúró ti ni májàyà lólo. kábíyèsí. ẹkùn ọkọ fáráwò. kábíyèsí. ọba tó tìdí aláṣejù bomi gbígbóná. kábíyèsí. akọ má ti kà lẹ́yìn. kábíyèsí. adúró gbẹngbẹng lẹ́yìn asòtítọ́. Hmm. ọba mi ní jẹ́bẹ̀. bẹ́ẹ̀ni. ọlọ́run tó wà lókè. torí pé lẹ́nu ìgbà tí ó kọ jáde Hmm. tí ọlọ́run tún ní òun gbé ògo jáde yìí ojú mi ń rí hmm. ṣùgbọ́n ọlọ́run wà láàyè ó wà láàyè síbẹ̀ ó sì wà lẹ́yìn mi ó sì ń tì mí lẹ́yìn ní òye ń ti dòkú hmm. ọlọ́run ni mo fi ọpẹ́ àti ìyìn fún o. ẹ̀rọ pẹ́ dálá sí i. Ah, ọ̀pọ̀ ah, jù ọ̀pọ̀ jù torí pé ọlọ́run ò jáyé ọgbàgbé mi ògo yẹn wá lóhùn búyọ. wá ó búra gada búyọ kí ọlọ́run kó wá bá mi mú gbogbo àwọn abínú ẹni àwọn onílára èèyàn hmm. kí ọlọ́run bá mi dojú wọn bolẹ̀. Hmm. kí ọlọ́run bá yín dojú wọn bolẹ̀ ah. lákòótán gbogbo yàrá o hmm. ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dàbí ìyá gbóǹkà àwọn òṣèré onítíátà kéékèèké tí wọ́n ń bọ̀ lẹ́yìn báyìí ẹ fún wọn mọ̀ràn ah. káwọn tata tòpò lórí ètò. Eh, kò sọ̀rọ̀ lọ títí lórí ẹ̀ lẹ́yìn pé gbogbo ohun téèyàn bá ṣe láyé yìí kó ní ìtẹríba kó ní sùúrù kọ́ máa fi ọkàn kan kọ́ máa fi báyẹn lò kọ́ máa lónú méjì hmm. wọ́n ní bàbá tá a bá bá wá sógun là á kọjú mọ́ ṣùgbọ́n ẹni tí ọba jẹ́ yẹn gbọ́dọ̀ ní sùúrù tó rójú rẹ̀ ó rí hmm. ọmọdé àgbàlagbà yóò máa fi kàrẹ́ mu hmm. yóò máa rẹ́gbìn látọ̀dọ̀ wọn ṣùgbọ́n tẹ̀yìn wá pé èmi wà ní lágbájá wà á ṣe pé kínní kò lè lọ nídìí iṣẹ́ yìí o bẹ́ẹ̀ ni kò lè lọ nídìí iṣẹ́ yìí kò lè lọ nídìí iṣẹ́ yìí kò lè lọ o tó lákòótán gbogbo ìyá wa a dúpẹ́ púpọ̀ pé a pè yín ẹ dá wa lóhùn lórí ìkànnì ojú òní tì yín ẹ̀mí yóò túbọ̀ gùn fún wa bí olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wá láàyè a ò ní wá yín tì a ò ní wá yín tì a ó máa rí yín bá a ó máa rí yín bá àwọn kan tiẹ̀ ní ọmọlẹ́yìn jésù gidi gangan ah. sàn ni. ọmọ jésù hmm. ọmọ jésù lèmi. ní ìgbà tó tẹ́ mọ̀ fojú bí ẹ ṣe ń ṣe inú ewé wo géésù géésù géésù géésù géésù ọlọ́run mi mò ń pè bẹ́ẹ̀. kámọ́ fojú tí mo ṣe pé tí ọ̀dà ló. kámọ́ fojú ti inú eré wò. Ah, ẹ má fi wò ó. kámọ́ fi wò rárá. Ah, ẹ má fi wò ẹ tí ọba ní ọlọ́run mm. ò ní nǹkan kan o. bẹ́ẹ̀ arínlóde abẹ́rẹ́ arínlóde abẹ́rẹ́ ó kọ yín lẹ́ẹ̀kan sí i fáwọn tó ń wò wálé. mi orúkọ mi ni bámidélé ọláyínká. tó gbìyànjú ń pè ní ìyàgbọ́n kan olórí emèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á tún pàdé nígbà míì.